بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم kí ni ìdájọ́ bí jímà bá papọ̀ mọ́ eid ní ọjọ́ kan náà ọ̀rọ̀ yìí àwọn onímọ̀ ti sọ tó pọ̀ wọ́n sì ti ṣe fàǹfà lórí rẹ̀ pẹ̀lú àlàyé tó kún lẹ́kùnrẹ́rẹ́ irú mọ́sálà báyìí khilafiyya ijtihadiyya ìyapa ẹnu pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ pẹ̀lú ọ̀ràn sísapá pẹ̀lú ẹ̀rí ntí ó máa ṣáájú fún ọ náà ni pé fastabiqul khayrat gbogbo tó bá ti jóore mùsùlùmí máa ń sálápá ń tètè rẹ̀ ni ziyadatul khayr àlékún níbi dáadáa òun náà làá máa wá ṣùgbọ́n bí ẹ̀sìn wa ti jẹ́ sí àánú tó ọlọ́run ọba wa ọba tó dá wa ìfi ńlá àánú jùlọ fún wa la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ò ní là nǹkan bọ ẹ̀mí kan lọ́rùn àfi tí ó bá kápá eléyìí ló fà táwọn onímọ̀ fi máa sọ pé la wajiba ma'al kò sí tí ó máa ṣọ̀ranyàn nígbà tí kàgàrà bá ń ti ń ولا muharrama مع darura إن كان sì ní máa jẹ́ ìwọ̀ nígbà tí kò ṣeé má ní bá ń ti bẹ fún wa àti fattaqullaha mastata'tum ká máa páyà ọlọ́run bá ní bá a bá ti kápá ma eléyìí ni ó máa sún wa lọ síbi àkọ́kọ́ pé lára táwọn onímọ̀ sọ òun náà ni ọ̀rọ̀ Abdullahi ibn Zubair gẹ́gẹ́ bí Abu Dawud ṣe kọ́ kalẹ̀ ó ní a lè máa kí rákà méjì tí àyìndùn nìkan táà sì ní kí àìlàmà Alimamu Bagawi sọ pé ọ̀rọ̀ yìí kò múnádóko ọ̀gọ̀rọ̀ onímọ̀ náà sì tako irú opinion báyìí nínú àwọn opinion táwọn onímọ̀ mú wa ní ti ń bẹ lọ́dọ̀ àwọn tí ẹ̀ẹ́dù bá ti papọ̀ pẹ̀lú jimá súnà ní ẹ̀ẹ́dù jùmọ̀ àkànpá a ò wá nítorí ẹ̀ẹ́dù kápá jimá kápá tì àṣé àwọn hànàfíà àwọn ní aláti kí jùmọ̀ ni o àwọn ní mímọ̀ sọ pé ọ̀rọ̀ yóò burú àmọ́ nígbà táwọn èèyàn bá kápá ni èyí tó gbajúmọ̀ nínú táwọn onímọ̀ sọ. So òun náà ni ọ̀rọ̀ àwọn hanabila gẹ́gẹ́ bí alimami ibn Taymiyyah ti ṣàlàyé tí ọmọ kí wọn sheikh ibn Qudama tí àwọn náà dúró lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí náà ni pé ìdẹ̀kùn rúkṣọ òun náà ni ọlọ́run ọba tààlà ló fún wa tó ń ṣe ọlọ́run ọba sì ṣe rẹ̀ pé a lè kí eid kásìkí jùmọ́ kàkí ní zuhur àmọ́lẹ̀ máàmù tó ń kírun wọ́n fẹ́ kó wà ńbẹ̀ torí àwọn ẹni tí wọ́n wà kì í àṣekáwá kì í onífin lọ́lá àwọn onímọ̀ kan mọ̀ sí lábala wípé ó ń ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam nínú hadith ibn Umar ولمن شاء أن يأتي الجمعة يعني ما كبلتي واسي جمعة فليأتها قويا وكيو ومن شاء أن يتخلف فليتخلف أن يعني يتيو باسي لواتو فهوني فوين راتي ثم واكي جمعة لي عيد كونا مواو أشكو ما لسه من شاء أن يأتي ẹni bá kápá àti wá ẹni bá fẹ́ láti wá àṣẹǹṣẹ ọlọ́run bá náà mọ̀ pé yóò máa nira fáwọn kan yóò sì rọrùn fáwọn kan àmọ́ ẹni tí ó bá ṣe ó lọ́lá púpọ̀ eléyìí àwọn màlìkíyà wọ́n yọ ìdí ọ̀rọ̀ nínú rẹ̀ àwọn sọ wípé tó bá ṣe wípé àìkò ní kì í látara jíjìnà ìlú bí àwọn tí wọ́n wá láti gbèríko àbí arọ́rọ́ àbáwọn àyè tí kò súnmọ́ lò àbí fún ìnira kan wọ́n ní eléyìí ni ó lè máa fa kéèyàn mọ́kì bí bó ti wáyé ní àsìkò Usman bin Affan tí alimami Bukhari kọ́ àkójọ rẹ̀ wọ́n ní Usman tó bá ṣe khutbah tán lẹ́yìn eed yóò sọ pé ẹ̀ ń tọ́ faman ahabba an yantazira al-jum'ah falyantaziru. nínú ẹgbà wa mi min ahli al-awali nínú àwọn tí wọ́n wá látàrọ́rọ́ o ẹni bá fẹ́ lọ́ra dàsìkò jùmọ́à kò yà dúró àṣé ìdí ọ̀rọ̀ ní tí ìnira bá ń bẹ fún lílọ àti wíwá àmọ́ ìtọ́lọ́lá náà ni pé a lè kí i torí ṣíṣàlékún oore àti gbígbà ní ìbámu sí ẹ̀dẹ̀ yìí tí ẹ̀dẹ̀ bá ti wọ́n ń bẹ èèyàn lè mú ẹ̀dẹ̀ ọlọ́run bá máa nífẹ̀ẹ́ òṣìbọn yóò tẹ orúkọ sóhun ọlọ́run bá máa ń fẹ́ ká mú àwọn ẹ̀dẹ̀ wá tóun bá ti fún aláyè rẹ̀ gẹ́gẹ́ bó ti nífẹ̀ẹ́ wípé ẹ̀yìn yóò tẹ fọ́rọ̀ ìbò pé ká sì máa mú àwọn ọ̀ràn yẹn sìn wá tó bá rí bẹ́ẹ̀ kò ní máa sí ẹ̀ṣẹ̀ fẹ́ni tí kò kí jùmọ́ra ṣùgbọ́n yóò kí ní àìlà kò ní dàbí tàwọn ẹni àkọ́kọ́ tí wọ́n pa jùmọ̀àtì tí wọ́n sì kí ní àìlà bákan náà fún ẹni tí ó kì í kó kí i ní àsìkò rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti kírun ẹ̀yìndì tán kò ní fi ẹ̀yìndì dípò jùmọ̀à bẹ́ẹ̀ kò ní fi jùmọ̀à dípò ẹ̀yìndì àmọ́ nírú àsìkò wa tó jẹ́ àsìkò àjàkálẹ̀ àrùn àwọn onímọ̀ ń sọ fún wa pé aláṣẹ ìlú ni wọ́n máa kéde fún wa pé bóòlù ó ti máa kírun níbo la sì ti kí àwọn ètò wo ni a ó sì ṣe tí wọ́n bá kéde rẹ̀ fún wa pé ká kírun eid kò sí láìfi ká tẹ̀lé àwọn ètò ìpalẹ̀mọ́ bíbo ẹnu dídúró lọ́tọ̀ọ̀tọ̀ torí pé ẹni tó bá sọ̀ràn yàn ní máa jọ̀ràn yàn nígbà tí ìkangara ewu ti ń bá ti ń bẹ àṣé ìyà lọ́tọ̀ọ̀tọ̀ níbi ìrun yóò máa tọ̀nà fún tàbí ṣùgbọ́n látara bẹ́ẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ ni ó tún máa wá jẹ́ táwọn aláṣẹ ìlú bá ti ní amákì àáyá kí nínú ilé wa a sì tún kí àyílà náà ní ààyè tí wọn ti gbà wá láyè láti jáde àbí láti kójọ kí àrùn yìí kó má bàa máa wá ràn eléyìí òun náà ní ṣókí lórí ọ̀rọ̀ náà wal ilmu indallah wallahu